èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi o ṣé o bàbá o èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi mo mọ́ra mi o èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi o èmi tójó ti rí tójó ní ti láéláé èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi. aláyé ni o, máa yan o òkú kò lè yan bàbá aláyé ni ó máa yan. lè yàn ara ẹni ó máa yàn òkú kò lè yàn. dákìdí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ òkú kò lè yàn bàbá ara ẹni ó máa òkú kò lè yàn. sáwa láyé bá ṣe yìn Jésù òkú kò lè yìn. nìkan ni mo ní lọ́lọ́run o Jésù nìkan ni mo ní ní bàbá. ó ẹ pé ẹ bá mi pọ orúkọ rẹ̀ pé ẹ bá mi pọ orúkọ rẹ̀ pé ẹ bá mi pọ orúkọ rẹ̀ Jésù nìkan ni mo ní ní bàbá. ijó ẹ̀dá kó bá mi jó ẹ̀rí ẹ̀dá kó bá mi yọ ẹlẹ́dàá mo kí ẹ kú oríire ìlérí ayọ̀ tọ́lá ṣe fún gbogbo wa nínú ilé yìí a ò ní fojú sùn. aleluya ọ̀dà ẹlẹ́bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kójó dáadáa torí mi ò rírú yìí rí o ojoojúmọ́ ló ń dára sí mi ọ̀dà ẹlẹ́bẹ̀rẹ̀ mọ́lẹ̀ dáadáa dáadáa torí mi ò yìí rí o worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. Almighty God, you are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. Hallelujah. You are worthy, worthy. You are worthy, Lord. You are worthy, Lord. Almighty God. You are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. as in the Lord changes. As a since I was born, but now I am getting old. I have never seen the Lord changes. Have you seen? No, no, no, no, no, no, no, I have never seen the Lord changes. Have you seen? No, no, no, no, no, no, no, I have never seen the Lord changes. Láti ìgbà tá a bí mi títí dòní kò yí padà. látìgbà tá bí mi títí èdè òní sẹ́. àwọn ọlọ́run kò yí padà. current abuses. rárá o rárá o rárá o. dúpẹ́ oríire o mà dúpẹ́ o ó ṣé bàbá mà dúpẹ́ o mà dúpẹ́ oríire o mà dúpẹ́ o mà dúpẹ́ oríire o mà dúpẹ́ o. ẹni tó bá mọ dúró ó yẹ kó dúpẹ́ fọlọ́run o ọba tó dá wa sí o títí dọjọ́ òní mà dúpẹ́ o mà dúpẹ́ oríire o mà dúpẹ́ o mà dúpẹ́ oríire o. oríire o má dúpẹ́ o má dúpẹ́ oríire o má dúpẹ́ mi gbàgbé o bàbá ìbànújẹ́ ìgbà kan ó mà mi gbàgbé o bàbá àìríjẹ ríjẹ ìgbà kan àṣewẹ́rẹ́wẹ́rẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń ṣe wẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń jẹ́ ó ṣáàtì mú mi gbàgbé gbogbo rẹ̀ o ìbànújẹ́ ìgbà kan ó mà ti mú mi gbàgbé wọn o bàbá àìríjẹrí fún ìgbà kan wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa. òpè tó ń jẹ. wẹ́rẹ́ níṣẹ́ olúwa mi. àṣẹ wẹ́rẹ́ níṣẹ́ olúwa. ọba tí mo pè tó ń jẹ. ó dáná bó o jíjó ayọ̀ o bó o jíjó ayọ̀ o. ìwọ ló mọ̀ bó jíjó ayọ̀ bó jíjó ayọ̀ ó jíjó ayọ̀ fọlọ́run. ìwọ ló mọ̀ bó ó jíjó ayọ̀. ó ti yá àjàrà kábì. ọba mi dé o. Ode, ode, ode, ode, ode, ode, ode, ode, ọmọ aládé ìwúradé ode, òde ọmọ available. ṣe o o ṣe o o ṣe olúwa mi mo dúpẹ́ olúwa mi. mexer mais. fi san ìbùkún rẹ 有来。 dúpẹ́ fún ká forí balẹ̀ fún ká fàyà fún ká forí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Èlèkó ògo mi Èlèkó torí májẹ̀mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Èlèkó ògo mi Èlèkó torí májẹ̀mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Èlèkó Èlèkó.